الحمد لله الحمد لله الذي جعل في النكاح فوائد عظيمة والصلاة والسلام على سيد الأمة نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن اتبعه من الأمة يوم يامي إنه يسوى وقفوا لهم وباوة لهم وباء الله سبحانه وتعالى أبتي أسي بيهو ó ṣe ní ẹ̀tọ́ fún wa ó wá fi àǹfààní tó pọ̀ rẹpẹtẹ òfin síbẹ̀ láàrin ọkọ àtìyàwó ọlọ́wọ́n báyìí ọba tó yẹ ká dúpẹ́ fún ni gbogbo àwọn tá a níyàwó tá a lọ́kọ ọ̀dà ká máa dúpẹ́ torí ọ̀kan nínú àwọn orí tọ́lọ́wọ́n bá a la máa ń fẹ́ ni tó bá wù ní. bẹ́ẹ̀ ntúkà àdánwò tí bọ́kọ àtìyàwó sanfi túkà kọ́lọ́mọjọ́ ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n wá ń wáyàwó táwọn náà fẹ́ níyàwó àbáwọn tí wọ́n fẹ́ lọ́kọ láwùjọ wa ọlọ́mọṣàbà dá wọn lóhùn bá sànú wọn mọ́ṣàfihàn sì kún gẹ́ dáadáa ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run àánú ọlọ́run kọ́ba aṣíwájú gbogbo àlùmọ̀ pátá òun náà lànàbí wa Muhammad kọ́ba àwọn ará ilé rẹ̀ àtàwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n dáa jù nínú àwọn ìjọ ànàbí Muhammad ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ìtẹ̀síwájú lérí ọ̀rọ̀ tá à ń bá bọ̀ nípa ìgbéyàwó òun náà ní fawaidun nikah fawaidun nikah ọlọ́run bá ní kásẹ̀ nikah àǹfààní wo lọ́lọ́run fẹ́ kárí ń bẹ̀ bọ́lọ̀n bá ti pàṣẹ pé ẹ ṣe nǹkan kan nínú Quran orí ń bẹ ń bẹ fún wa bọ́lọ̀n bá ṣe kọ̀ yìí pé ẹ má ṣe nǹkan báyìí aburú ń bẹ ń bẹ fún wa lọ́lọ́wọ́n fẹ́ ní ká má ṣe nínú àwọn kan tọ́lọ́wọ́n bá ní a máa ṣẹ̀wọ́n náà ní kí ká máa lọ́kọ tába ti tó lọ́kọ ká máa níyàwó tába ti tó níyàwó òmìn fàwa ìdí nìka nínú àwọn àǹfààní nìka òun náà ni bàkọ́ òun násìlì àlìbàṣàrí ọlọ́wọ́n bá aláàfẹ́ ká máa pọ̀ sí i ọlọ́run bá aláàfẹ́ ká máa rìn sí ká máa bí bá a bá sì fẹ́yàwó a lè máa bí. nínú àwọn àǹfààní tí ọlọ́run bá aláàfẹ́ sí inú nìka òun náà ni bàkọ́ù anásílè lìbàṣẹ́rì ọlọ́run fẹ́ káwọ ẹ̀dá ká ṣẹ́kù dàsìkò kan tí ó fi payé rẹ̀ táwọn kan bá tó wá láwọn ò àwọn ọ̀lọ́kọ mọ́ táwọn tó wà lérí ilẹ̀ bá ti kú kò sáwọn tí ó máa bẹ lérí ilẹ̀ ọlọ́run lẹ́yìn náà wọ̀tẹ̀kẹ́sìrò adadil mùsùlùmí afẹ́ kí òǹkà wa mùsùlùmí kọ́ pọ̀ rẹpẹtẹ lérí ilẹ̀ ọlọ́run láti máa sin ọlọ́run láti máa pèpè sójú ọ̀nà ọlọ́run béèyàn bá wá fẹ́yàwó téèyàn lọ́kọ bó làwọn èèyàn ṣe ní tán lérí ilẹ̀ ọlọ́run lẹ́yìn náà wo ni wọ́n máa kírun tí wọ́n máa sin lọ́run nígbà táwọn tó wà lérí ilẹ̀ tí wọ́n bá sí mà téèyàn bá yọ̀ọ́ jàǹfààní pé ó fẹ́ yàwó nítorí káwọn èèyàn máa pọ̀ sí yọ̀ọ́ máa wá gbà ládàá lọ́dọ̀ ọlọ́run ọba wa. nínú àwọn àǹfààní tó wà níbi ká tètè gbéyàwó ká tètè lọ́kọ ẹ̀fà fòlòfòròjì òun náà ni pé èyàn ò lè fún abẹ́yàn lẹ́tọ̀ọ́ èyàn lè sọ abẹ́yàn wá ẹ̀ṣọ́nu ha wá ṣùyánátò ha min al-istimta' al-muharram èyàn èyàn lè sọ ara yẹn kó níbi ìgbádùn tọ́lọ́wọ́n bá ṣe léèwọ̀ táǹpẹ̀ ní sinna torí ẹni tí ọba ti mari ọ̀fẹ́yàwó ọ̀lọ́kọ ọlọ́run sì fàdùn kan sára rẹ̀ ó ibi tí ọ̀dà ló ti gbà nítorí pé sinna yìí ọjẹ́ ọ̀kan gbòógì nínú tí ń ba àwùjọ jẹ́ ọjẹ́ gbòógì nínú tí ń da àwùjọ rú gbòógì nínú tí máa ń ibú ayé àtọ̀run sọ níbẹ̀ fi ní zina ẹ má bára yín láṣepọ̀ láì sí nìka láàrin yín o òun ni wọ́n ń pè ní sinna ọlọ́run bá ní ẹ má súnmọ́ tí ó mú yín súnmọ́ azina ni lérí ilẹ̀ ọ̀daràn lẹ́yìn ń ṣe ẹ̀ ń ba ayé jẹ́ ni ẹ̀ ń ba àdúgbò jẹ́ ẹ̀ ń ba jẹ́ ni ẹ má rìnà burúkú ẹ má rìnà burúkú ó ní ẹ má rìnà burúkú ọlọ́run ní bọ́ọ̀bá ti wá mari tó tó níyàwó àgbèrè náà ní ọkàn ọlọ́run bá ní ẹ má rìnà burúkú bá rìnà burúkú yóò sorí burúkú ọlọ́run sọ eléyìí mari sìnà torí yóò fẹ́ dáadáa n sọ fún wa yín pé ká mari òré wà ń wa àǹfààní wà ń sìnà ọlọ́run ní orí burúkú lọ́wọ́ torí ọ̀nà burúkú ni al-Isra Quran seventeen ayah thirty two ọmọ ya mi lọ́lẹ̀ fẹ́yàwó lọ́lẹ̀ fẹ́yàwó lọ́lẹ̀ fẹ́yàwó nínú àwọn aburú tó máa rí tó bá ṣe sìnà tó bá tètè fẹ́yàwó bóyá lọ́kùnrin àbí lóbìnrin òun náà ni pé òsì ọmọ ta ọ̀rọ̀ rẹ̀ ọmọ dàrú àdúrà rẹ̀ onígbà nínú àwọn àǹfààní tó wà ń bi ká máa fẹ́yàwó òṣòro sákàní wọ̀lẹ̀ ó ń sí ìbéèrè zàwùjẹ́ òun náà ni pé ẹ̀mí ọ̀balẹ̀ sí i kọ̀dẹ̀ sí ń tọ́ga jù nínú táwọn wá nílé ayé tó tó kẹ́mi ọ balẹ̀ gbogbo ń tàn lé káàkiri torí kẹ́mi ò lè bá balẹ̀ ni ọlọ́run ọba ní tẹ́ fẹ́ kẹ́mi yọ balẹ̀ kára yọ wálẹ̀ kẹ́mọ gbégbé ṣe ayé pẹ̀lú ìfọkànbalẹ̀ ọlọ́run ọba ní ẹ lọ́kọ ẹ lè fẹ́yàwó ọlọ́run ọba ní huwa alladhi khalaqakum min nafsin wahida ọlọ́run ọba ní ṣe bí àwọn aládàáyín látara ẹ̀mí kan òun náà lànà bí Adam

broda ẹ̀mí rẹ̀ ò lè balẹ̀ àfikún lè mari ẹ̀mí rẹ̀ ò lè balẹ̀ àfikún níyàwó ẹ̀mí rẹ̀ ò lè balẹ̀ àfikún bá lọ́kọ ọlọ́run bá ní ìfọkànbalẹ̀ ń bẹ̀ ń bẹ̀ marriage ọlọ́run ní kárí mari ọlọ́run mari pọ́nmọ́ ṣe sì náà pé ìṣetán ó sì ti lágbára ẹ̀mí rẹ̀ ò ní balẹ̀ gbogbo àwọn tó ń bá ń ṣe pátá ò ọlọ́kàn balẹ̀ tọ́ba fẹ́ kọ́kàn rọ balẹ̀ lọ́lẹ̀ yẹn rìn lọ́nà ọlọ́run Allah subhanahu yóò sọ wa níbi àwọn àrùn burúkú tí máa ń ṣokùnfà àdánwò ayé àtọ̀run fún yàn látara ṣìnà ṣíṣe èyí tó jẹ́ pé ọ̀pọ̀ láwùjọ èsì máa ń ṣokùnfà wàhálà nínú àwùjọ nínú àwọn àǹfààní tó wà níbi marriage ansab òun náà ni pé ọmọ sọmọ kálukú ti kálukú tóbìnrin bá lóyún ọkùnrin méjì mẹ́ta ò ní máa sọ pé àwọn làwọn ní nítorí pé ẹni bá ti fẹ́ ọkọ kan ọkọ náà ló lọ́mọ rẹ̀ ẹni bá ti fẹ́ yàwó ọmọ pé yàwó òun náà ló bímọ fún un tó bá jẹ́ pé obìnrin nǹkan làwọn mẹ́ta làwọn mẹ́rin là ń wà ilẹ̀ ọwọ́ lọ́mọ ọlọ́run ọ̀fẹ́ ọ́ dàpọ̀ ọlọ́run tiẹ̀ kẹ́ ẹ lè dá àwọn ọmọ yín mọ̀ kẹ́ wa ẹbí mi ni ẹbí mi ni àmọ́ tọ́mọ bá ti dàrú <laughs> wàhálà ti dé lérí ilẹ̀ ọlọ́run kọ́lọ́mọ fàdánwò bẹ́ẹ̀ kan wa nínú àwọn àǹfààní tó wà níbi ìyàwó ṣíṣe ìgbéyàwó kìyàmù zawji alalmar àti birri'ayati wal infaq ọlọ́run bá Allah ó gbé ìgbéyàwó kalẹ̀ nítorí àwọn obìnrin tí wọ́n lẹ lẹ́dàá wọ́n lẹ lẹ́dàá wọn lágbára àwọn ọkùnrin náà lágbára ọlọ́run wá ní ká máa fẹ́ wọn ká lè máa tọ́jú wọn ká máa fẹ́ wọn ká lè máa náwó lé wọn lérí nítorí pé iṣẹ́ owó àti nǹkan tí wọ́n jẹ tí wọ́n mu ipa àwọn ò ní fẹ́ ka àwa ni ká máa ṣiṣẹ́ ká máa wá tọ́jú wọn ọlọ́run gbé ìgbéyàwó kalẹ̀ nítorí ká máa tọ́jú obìnrin ni látara ìfẹ́ tọ́lọ́run ní sóbìnrin ọlọ́run ọba ní ar-rijalu ọlọ́run ní ẹ̀yin ọkùnrin qawwamuna 'ala an-nisa ẹ̀yin ni alámòójútó fáwọn obìnrin ẹ máa mójútó wọn ẹ máa tọ́jú wọn ẹ máa náwó lé wọn lérí ẹ máa kẹ́ wọn torí pé ẹni tá a kẹ́ ni wọ́n bima faddala Allahu ba'dahum ala ba'd èmi mo gbé yín lọ́lá lérí wọn ẹ máa wá tọ́jú wọn ẹ máa tọ́jú wọn wa bima anfaqu min amwalihim lẹ́yìn náà ẹ máa náwó fún wọn ẹ máa tọ́jú wọn gbogbo tí wọ́n bá ń fẹ́ ẹ̀yin ni ká ẹ máa ṣiṣẹ́ àwọn ni ká máa ná ọlọ́run fi ìgbéyàwó ó fi sànú obìnrin torí pé ọ̀lẹ ni wọn ẹ̀yọ́ máa yá mi ọlọ́run marriage ẹ̀yàn máa yá mi òun náà ni pé bí èèyàn bá ní tí ò tó nǹkan téèyàn wá mari ọlọ́run ó gbà yé àrísìkí yàn ìmàfẹ́yàwó yín máa ń jẹ́ okùnfà tí ọlọ́run fi máa ń ṣínà fún yàn bó ṣe jẹ́ pé ìmọ̀ ṣìṣìnà yín máa ń jẹ́ okùnfà tọ́lọ́run bá aláàfin máa ń tàyàn lọ́sì ọlọ́run bá ní wà á ń kẹ́hùlẹ̀ àyàmà minkum wassalihina min ibadikum wa imaikum ọlọ́run bá ní ẹ fi àwọn ọmọbìnrin yín ẹ fi wọ́n lọ́kọ ẹ wọ́kọ fún wọn àwọn ẹni rẹ náà ní kẹ́ ẹ fi wọ́n fún nínú àwọn ẹrú yín lọ́kùnrin àbí lóbìnrin ọlọ́run bá ní yẹkúnú fòkọ̀rá à ọlọ́run bá ní tí àwọn tí wọ́n ṣe ìyàwó yẹn tí wọ́n bá ṣe ní púpọ̀ yóò gé ní himulọ́hùn mí fọ̀lẹ́hì ọlọ́run bá lọ́ọ́ gbà wọ́n láàyè nínú ọlá ẹ̀ yóò gbà wọ́n láàyè nínú àrísìkí ẹ̀ ìtumọ̀ ẹ̀ òun náà ni pé ìgbéyàwó yín máa ń jẹ́ kí ọ̀nà ó sí fún yàn ọlọ́run bá àlá yìí máa ń kẹ́yàn yìí máa ń fa àlùbáríkà sínú àrísì kẹ́yàn àti sẹ́yàn ọlọ́run bá ní wàláhù wasi'un alim òun ọlọ́run bá òun gba àyè àrísì kí òun òun sì gba àyè nínú ìtẹ́ òun sì ní màá sí tóun sọ fún yín bẹ́ẹ̀ bá fẹ́ yàwó yóò dáa fún yín ju bó ṣe ń dáa fún yín tẹ́lẹ̀ lọ ọ̀nà ó sì fún yín ju bó ṣe ṣí tẹ́lẹ̀ lọ ọlọ́run bá ní tí wọ́n bá jẹ́ tálíkà ọlọ́run ní á gbà láàyè ju bí wọ́n ṣe wà tẹ́lẹ̀ lọ sọ́tù anur quran twenty four ayah thirty two lọ́lọ́run ti ń sọ pé àṣé nínú e, sábàbí tọ́lọ́run fi máa ń gbà èèyàn láàyè òun náà ní kéèyàn tètè máa rí nígbà tó bá ti lágbára níwọ̀nba ọlọ́run ni yóò wá fẹ̀ sí ọlọ́run ni yóò pọ̀ sí ẹ̀rọ ayáàmì nínú ẹ̀sìn wa nínú àwọn àǹfààní tó wà níbi ìgbéyàwó òun náà ni pé ọlọ́run bá aláwọ̀ daṣọ àpọ́nlé bò wá àní dàbí ẹranko lérí ilẹ̀ ọlọ́run الترفع ببني الإنسان عن الحياة البهيمة إلى الحياة الإنسانية الكريمة آية تساوي ẹranko ẹranko ẹranko àti ẹranko ó bá ti fún un lóyún tán kò ní padà sọ́dọ̀ ẹ̀ mọ́ òun bá tiẹ̀ lọ sẹ́mu pé irú ìgbésí ayé táwọn èèyàn fẹ́ máa gbélé rẹ̀ lẹ́sìn kọ́lọ́ mọ́sà sọ níbẹ̀ kò wá ní máa béèrè pé oyún tó ní bóun ní ṣe ń ṣe é sí kọ́lá kò ní béèrè pé india ọlọ́fẹ́ bímọ ní tó bá ti wàá bímọ náà a ní rí ẹni tó fún lóyún nígbà tó bímọ kọ́ wá ṣáájú ẹni tó bímọ yóò fún lóyún tán yóò sì jùlẹ̀ yóò mọ̀ bá tiẹ̀ lọ báwọn èèyàn ṣe ń lò gbèsè ayé lè nínú ọlọ́run ọba ọ̀fẹ́ ká jẹ ẹranko káwọ̀ ọ̀fẹ́ ìyàwó ká sì mójútó ká máa tọ́jú ẹ̀ lẹ́yìn náà àwa tá a jọ́ mi èèyàn kọ̀rọ̀kọ̀rọ̀ làwa ti láṣepọ̀ ẹ̀ ráwọn ẹranko ìta gbangba làwọn ti máa ṣe tiwọn àwa ara àwọn ọmọ èèyàn lẹ́yìn táwọn náà ṣe tiwọn níta gbangba táwọn náà láṣepọ̀ níta gbangba tí wọ́n fún yàn lóyún tí wọ́n wò ẹ̀yìn wò mọ́ níyàwó àìsí nìka ńlọsọ wọn di ẹranko ẹranko èèyàn tí ń rìn bí ẹranko kọlọmọ jẹ àyè ẹranko kọlọmọ sì wá ní ẹranko lérí ilẹ̀ ọlọ́run a máa tẹ̀síwájú ẹ̀yàn àyà mi kí là ń pè ní nìka gangan kí làwọn òfin tó de kí làwọn òfin tó tu wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.